ọpẹ́ ìyìn ògo ọlá fún Ọlọ́run ọba ọba tó fún wa lórí ọ̀fẹ́ lẹ́ẹ̀kan sí láti parí ara wa láyà àtàláfíà o ẹ wo ọdún twenty seventeen náà ṣáàlápàdé báyìí ìyẹn ti a ṣe AFCON gbẹ̀yìn ẹ ti mọ̀ pé bẹ́ẹ̀ náà ló ṣe máa rí bẹ́ẹ̀ náà ló ṣe máa ń jẹ́ o nítorí pé a máa fún yín wá a máa mú wa fún yín dáadáa náà ni ọlọ́run ọba tó wá fún wa lórí ọ̀fẹ́ láti pàdé ara wa tó jẹ́ pé àwa là ń wá ẹ̀yin náà là ń rí twenty nineteen náà láyà àtàláfíà kí làbá fi fún ọlọ́run àbí òbá ń ṣọpẹ́ ọpẹ́ náà lẹ́yìn máa mú wá lé o ọpẹ́ náà làwa náà mú wá láti Orísun tẹlifíṣàn bíi ẹ wo àti bálẹ̀gúdẹ́ o láti máa fún yẹn yẹn nations call special èyí tí Orísun tẹlifíṣàn tó gbé sílẹ̀ o èyí fún ìgbádùn ti gbogbo wa káàkiri káàkiri ìyẹn ti gbogbo bíi tí ọwọ́ já ọdẹ iṣẹ́ Orísun tẹlifíṣàn èyí tí ó jáde ẹ mọ̀ wípé bó bá ṣe ń ṣẹlẹ̀ náà láà máa mú wa fún yín lọ́lọ́kan òjọ̀kan àfẹ́kẹ́tì yín de àfẹ́kẹ́tì yín mọ̀mọ́ gbọ́ ẹ bó bá ṣe ń lọ lórílẹ̀ gbogbo gbogbo ẹ náà a máa já yín sí dáadáa ẹ wò ó lórí ètò ìlẹ́ni a máa ṣe kí ni a máa fún yín o bóyá ń ṣẹlẹ̀ gbogbo ìtàn àjá balẹ̀ èyí tó ṣẹlẹ̀ ìyẹn ní AFCON láti ètò ti bẹ̀rẹ̀ nígbà ogun ọlọ́bẹ̀rẹ̀ AFCON gbogbo ẹ̀ náà la já yín sí lórí ètò ìlẹ́ni ẹ ṣe àfarabalẹ̀ o ẹ pẹ́ nìkan tó mọ̀ pa ti dé sórí ètò ẹ sọ fún pé ẹ ẹ wo a àlìkíámọ̀ òun náà ni ogbó òní sẹ́yìn tẹ̀ lọ ilé ìjọsìn lónìí ilé ìjọsìn tí mò ń sọ náà ni ṣe lọ lè kíjímọ̀ ṣe gbàdúrà fọlọ́wọn bá pàápàá àwọn ọmọ wa olóyè nàìjíríà tá a máa sojú orílẹ̀-èdè yìí ìyẹn ní afcon èyí tó máa tó bẹ̀rẹ̀ gangan gangan lónìí olónìí gangan ọ̀dà o ẹja ṣe báyìí dìbò zuwalẹ̀ pírísẹ́tà náà lórúkọ tèmi ọlámilékan dáramọ́lá hod ẹ wo lónìí á fún yín dáadáa àkọwọlé bíbá o àlejò ń bẹ lórí ètò eléyìí gbogbo ẹ gbogbo ẹ á máa fún yín dáadáa ẹ wò o èyí tó máa ṣẹlẹ̀ lẹ́yìn láàrin orílẹ̀-èdè zimbabwe àti egypt gangan ẹ̀yin náà o ẹ máa pẹ̀ kẹ́lu ẹ máa ṣe prediction ẹ bá lè jẹ́ tó bá gbẹ̀yìn náà lẹ́gbàá ah, ẹ wò ẹ̀bùn ńlá wa ńlẹ́ o Orísun tẹlifíṣàn tó ti gbé kalẹ̀ fún ìgbà aládùn etí ni o èmi nìkan kọ́ mo wà lórí ètò lẹ́ni o pàdéyàn rẹ̀ yín náà ń bẹ́ńbẹ́ táàjọ máa jù síra dáadáa ó múlẹ̀ jẹ́kàn rí. bẹ́ẹ̀ ni ẹ kú ilé báyìí náà ni à ń kí ara lé ẹrìn wá là ń kérú ọ̀nà tó bá wa ikú àti náà là á máa kíra wa mo ní bẹ́ẹ̀ ò mẹ́rin ṣé ò gbóhùn bẹ́ẹ̀ ò mẹ̀fọ̀n ṣé ò ẹ̀fọ̀n bẹ́ẹ̀ ò mọ̀ sàṣẹ́ ò tún jiyọ̀ lọ́bẹ̀ ni mo ní àwa náà ládé dídé tá a dé adé ti àwọn ajá àbálẹ̀ ìròyìn lórí pápá láti máa fún yín tàn pàápàá jùlọ lórí ti special edition fún ti AFCON 2019 èyí tó fẹ́ máa wáyé ní ilẹ̀ epo ní ní ilẹ̀ Egypt òun náà ni Orísun tẹlifíṣàn ló ní ẹjẹ́ àṣebáṣe máa ń ṣe torí wípé àwa náà ní bàbá ẹni tá a bá lábàṣe ní bàbá àbà nǹkan tá a bá wá ṣe làwọn tó náà ń ṣe kí ni wọ́n ń ṣe photocopy ẹ̀ bó ti ẹ̀ jẹ́ pé photocopy tẹ ẹ̀rí yẹn ee eh, kò yí sí o mo ní àwa náà látún ti dẹ́sẹ̀ torí wípé abínibí lélẹ́yìí àwa fi ability kú kó bá lè máa dùn kó lè máa dún kó tún lè máa ṣe kí ni kó lè máa ládùn nínú náà nítorí wípé ládùn ládùn báyìí náà nítorí ẹnìkan kan wà ní gbogbo ibi tí a ti ń gbọ́ iléeṣẹ́ Orísun tẹlifíṣàn mo ní pé a máa júlẹ̀ fún yín ẹ̀yin náà ti mọ bó ṣe ń lọ ẹ ti mọ bá a ṣe ń tẹ̀lé mo ní pé ẹ sọ fáwọn tí ò báyìí tí ìjókòó pé kọ́ wọ́n gbé bọ́dì kí wọ́n máa bọ̀ níbẹ̀ ẹni tí ò báyìí tí ìbọ́ síbẹ̀ ní kó gbé ẹsẹ̀ kóun náà wá jókòó síbẹ̀ torí wípé AFCON 2019 èyí tó fẹ́ wáyé ní Egypt gbogbo ẹ̀ pátá lórí sọ máa sọ àtàwọn ìtàn èyí tó ti ṣẹlẹ̀ nínú ikọ̀ AFCON láti ọdún tí wọ́n ti dá a sílẹ̀ nílẹ̀ adúláwọ̀ ẹ má gbàgbé wípé orúkọ tèmi ò yí padà a lè ti ríra wa tójọ́ mẹ́ta ṣùgbọ́n cousin Fáfúnmi yẹn náà tún rèé ẹ̀yin náà ti mọ bó ṣe máa ń lọ Mr Triple S successful super striker tẹ́ bá pè mí ní Mr Success gbogbo ẹ̀ omi ẹ̀kọ́ ẹ̀kọ́ náà ni mo ní ẹjẹ́ gbémọ́dì káwọ inú ẹ̀ lọ ká máa jùlẹ̀ fún yín ní kọ̀ọ̀kan èjèèjì torí wípé ó máa ṣe kí ni ó máa lẹ́tìkẹ́ ó máa súpà.